Allahu akbar ṣe ìzọ́kùn Allahu akbar nínú àwọn ìbéèrè tó tún wà ní oníbèrè tó béèrè wọ́n ní gẹ́gẹ́ bí àwọn tèrí gbọ́yé ní pé wọ́n ní bí èèyàn bá fi erígun kanlẹ̀ nínú àwọn orígun àsọ̀lá ní pé ìmọ̀ fún tí ìjókòó tó wà láàrin ìforíkanlẹ̀ méjèèjì ni ó yẹ kí ìmáàmù jókòó àmọ́ ìmáàmù wá jókòó ní jókòó tó yẹ pé àwọn padà fura sí pé ó dà pé ìmáàmù ti ń ṣe tashahud níbi ìjókòó alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà tí wọ́n gbé sókè níbi ìforíkanlẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní àwọn ìjọba wa ń gbìyànjú láti pe ìmáàmù tí àkíyèsí ní gbólóhùn subhanallah kí ìmáàmù lè mọ̀ pé ó kù ìforíkanlẹ̀ ọ̀rọ̀ kan tí àwọn ṣe pèsè pé tashahud ni ó kù àmọ́ ìmáàmù ọ̀mọ ìtọ́ ṣe subhanallah yìí mọ́mú sáà ní lọ́kàn pé sọ̀láàtì tí òun ṣe rákà ìpè pé mẹ́rin pé kí ó tún wá fa subhanallah wọ́n ní ẹ̀dá fún jẹ́ bí ẹnìkan bá dìde tó wá sọ ní gbólóhùn tí ìmọ̀mú fi gbọ́ yé pé rákà wọn kò tí ì pé ó kù ìpè kan rẹ̀ ọ̀kan wípé ẹ̀dá fún jẹ́ ilé yìí kò bú ìjọ́kùn wọn fọyọ̀ àti pé ẹni tó bá sọ̀rọ̀ ọ̀hún pé sọ̀láàtì yẹn ti bàjẹ́ ni àbí ó sì lè kọ̀ntínù báwọn lọ ìjọ́kùn wọn pẹ́. bárakàlá irú ọ̀rọ̀ yìí irú ìṣẹ̀lẹ̀ yìí ó súnmọ́ kó ṣẹlẹ̀ bí wọ́n ṣe sọ àlàyé yìí tó bá ṣẹlẹ̀ tó sì súnmọ́ kó ṣẹlẹ̀ òun náà ni gbogbo ìfọ́síwẹ́wẹ́ ká ṣe lálàyé tó níbi ìṣe lálàyé rákà mẹ́rin ìmáàmù ti kí pé ìjòkó tó yẹ kí jòkó láti fi sálámà ìmáàmù ìtẹ́jì kó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì wọ́n wá forí kalẹ̀ lẹ́ẹ̀kan kọ̀ọ̀nà tí pé òun ìtì ṣe àtàjìdá àtàníyà ìforí kalẹ̀ lẹ́ẹ̀kejì tọ́wọ́ wájú òkú àwọn ẹ̀wọ̀n ń pè sákèjì pé subhanallah ṣùgbọ́n tọ̀ ní jẹ́mi tí ẹ̀ ń lọ pé yóò ah, tún fa subhanallah lákàyè ti pé mẹ́rin kò tiẹ̀ fura lọ sí bíi. sájídà ẹlẹ́ẹ̀kejì pípé náà ní ó fún wọn. àwọn jàmáà ń ṣe subhanallah ìmọ̀mú wọn ò àníláka ti pé wọ́n sájókòó náà ní kọ̀mọ́ tí ó ṣẹlẹ̀ bóyá ìmọ̀mú kọ́ńtínú àtàṣáwò wọn ni ṣe ẹnìkan lè sọ̀rọ̀ tí wọ́n mú fi gbọ́ yìí torí wọ́n mọ̀ gbọ́ yìí ọ̀nà kò irú eléyìí ó lẹ́tọ̀ kí ẹnìkan sọ̀rọ̀ kódà kó jẹ́ pé ètè tí màá mọ̀ bọ̀ yìí gẹ́gẹ́ bí ìwé eléyìí kò ní. imam sájà kalẹ̀ ṣe o kò sàn yorùbá báyìí imam sùjúdù kalẹ̀ ṣe o kò sùjúdù kan so tí màá mọ̀ fi lọ sí sùjúdù náà ṣẹ̀wárẹ̀ ń tó sọ̀rọ̀ yìí nǹkan kan ò ṣe ẹ̀rọ tiẹ̀ náà torí pé lọ́rọ̀ yìí ó sọ fi maslahati as-salah ọ̀rọ̀ tí yàn bá ṣe tó bá sọ tó ṣe pé làlórí lọ́fà nítorí kí nǹkan tó tóbi ọmọ ti bàjẹ́ níbi sọ̀dá yẹn torí pé tí wọ́n mú tó bá yìí sálámà bá wọn láì kí sùjúdù yẹn wọn ní wọn torí pé orígun kan ní nínú àwọn orígun as-salawat irú ẹni bẹ́ẹ̀ ó ti wá rí pé mọ́mú ò lè ni wọn ọ̀ràn wọn ò ti àwọn rántí tí àwọn ń pè sákèjì ọ̀rọ̀ kó lè sọ̀rọ̀ kẹ́nìkan lè sọ̀rọ̀ pé imam okusadila kan n ta ṣe sùhánù láìpọ níwọn bá tí o sì ń jẹjọ yẹn pọ̀ jù ẹsàn àríwó wíwá ṣe sùhánù láì sùhánù láì látẹka ṣe kiri ẹ tí ìforí kalẹ̀ ọwọ́ kí n rẹ gẹdẹ ọ̀rọ̀ kò ní ìdí ọkàn asọ ni mo bá pé sájídà kan náà ni ẹfọ ẹsẹ sájídà ó kù sájídà rẹ kejì tó ní kété ìmọ̀mọ́ ṣe kí ni yóò ṣe sájídà yẹn yóò ṣe wá ṣe tàṣáwù yóò ṣe wá ṣe sájídà tó àtàhàwù kó tó wá di pé yóò sàlámà sọtì ìbéèrè wa ni pé sọ̀rọ̀ bẹ́ẹ̀. èèyàn lè sọ̀rọ̀ pẹ̀lú èdè tí màá mú ọ gbọ́ torí pé necessity ti kọ́ gbogbo subhana láì tán wí ìmọ̀mù bọ̀ yí lọ́bẹ̀ láàrin ó lẹ́tọ̀ọ́ kí ẹnìkan sọ̀rọ̀ náà àwọn wọ́n bẹ̀ láàyè náà.